مفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò Al-Muflihun èyí tí ilé ẹ̀kọ́ mufleon high school tó wà ní àdúgbò muslim belodo ìdíobì nílùú ìbàdàn lọ́yọ̀ọ́ ṣe ti wá ń bì tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́run àlékún àgbéga àti dáadáa máa bá ní ṣe fúnlé ẹ̀kọ́ mufleon gbogbo àwọn òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí táwọn náà dá sí bí ètò ìṣe ń tẹ̀síwájú ọlọ́run bá ní san wọ́n rí láyé àtijọ́ gbèǹde alkiyama ọ̀dà ẹ ká tún bẹ̀rẹ̀ ètò wa ní òru òní bẹ̀rẹ̀ látòrí àyọkà láti inú alukur'an èyí tí anas tí ó kà fún wa bísmìlá. a'udhu inna Allaha la yaghfiru wa yaghfiru ma ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد استوى إثما عظيما ọlọ́run bá ní fún ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti gbogbo àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa Zainab Miftahuddin bismillah. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam la yahillu li muslimin an yahjuwa akhahu fawqa salasin faman hajara fawqa salasin famata dakhala an-nar rawahu Translation, the Prophet of Allah, peace be upon him, said, It is not lawful for a Muslim to forsake his Muslim brother beyond three days, And whosoever does so for more than three days and then dies will certainly enter the hell. Transmitted by Abu Dawood. Lessons from the Hadith. 1. Muslims should not keep enmity for more than three days. 2. Forsaking one's Muslim brother beyond three days results in Allah's anger. 3. Islam preaches true brotherhood. Ọlọ́ba ni fún àwọn ọmọ ìní àlùbáríkà kò sì mọ̀ jẹ́ kí wọ́n gbàgbé mọ̀. Ẹ̀yin arúfẹ́ Ọlọ́run, a tún tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa. lórí àwọn alimoharomat àbí alkabairu àwọn nǹkan tọ́lọ́run bá àlékè ọlá kọ̀ tó jẹ́ àwọn ńláńlá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a gbogbo àwọn ntọ́lọ́run kọ̀ yìí tó jẹ́ yìí sọ tán ìwọ̀nba tá a mú náà fẹ́ mú ọ̀gá gbogbo ẹ̀sẹ̀. ọ̀gá kó fi já sí pàwọ́ mùsùlùmí á ti kọ́ mọ àwọn àbúrò rẹ̀ ẹ̀gbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ọ̀gá gbogbo ẹ̀ṣẹ̀ chairmanu gbogbo ẹ̀ṣẹ̀ president prime minister gbogbo ẹ̀ṣẹ̀ òun la fẹ́ yanjú báyìí òun náà ni àṣíríkù mímú orogún pẹ̀lú ọlọ́run àṣíríkù yìí ó lè gbà wá tó ẹ́písòòdù márùn-ún a tó sọmaráìsì ẹ̀ ni torí n tá a fẹ́ bá mùsùlùmí sọ. So ó pọ̀ lórí ọ̀rọ̀ ṣíríkù ẹ̀yin arúfẹ́ ọlọ́run kí là ń pè ní àṣírk kí là ń pè bẹ́ẹ̀ káti ẹ̀kọ́ gbọ́yé nínú ìtumọ̀ alákọ̀ọ́kọ́ àwọn àáfàá wa ní ti ń jẹ́ ṣíríkù wúwà jáàlù sherik lillahi ta'ala fi rububiyyatihi aw uluhiyyatihi àwọn àáfàá lóhun náà ní ká tún mú igbákejì ká mú orogún ká mú akẹgbẹ́ pẹ̀lú ọlọ́run nínú ìjọsìn nínú iṣẹ́ tó jẹ́ pọ́lọ́run nìkan ni máa ń ṣe nínú jíjẹ́ alágbára ọlọ́run nínú jíjẹ́ ẹni tí ń pè bùbù nǹkan nínú jíjẹ́ ẹni tí ń ṣèjẹ́ ẹ̀mú fún wa nínú jíjẹ́ ẹni tí ń dẹ̀dá ká wá tún mú nǹkan míì pẹ̀lú ọlọ́run ká tún wá orogún pẹ̀lú ọlọ́run àwọn àáfàá wálé lẹ́yìí wọ́n lòun ni ti ń jẹ́ ẹbọ lọ́nà wo wá ni bí a ń yẹ́dí rúwà má a lọ ìrọ̀ ìrọ̀wù kọjá sí wípé à ń sin ọlọ́run lóòótọ́ a lè máa sin ọlọ́run a tún wá ní nǹkan míì tá a tún rò pé ń lọ lágbára tá a rò pé ń ló lè sàánú wa a rò pé ń ló lè fún ogun ń ló lè sọ wa nínú ìṣòro ń wa a tún wá mú nǹkan míì má wọ́n ìrọ̀wù ní nǹkan tí èso ọlọ́run rárá àbí ẹtí tí àwọn yóò sì min àníwá ilẹ̀ ìbáadà àbáwọn ìjọsìn tá a máa ń ṣe àwa ń ṣe é fún nǹkan yẹn bíi ká máa forí balẹ̀ fún ọlọ́run ni mùsùlùmí máa forí kanlẹ̀ fún nínú ọ̀run èèyàn wá ń balẹ̀ fún ní ìlẹ́yìn ọlọ́run ẹ̀bọ ni ọmọ jẹ bíi ọlọ́run la máa ń ṣàdúrà sí òun la máa ń béèrè oore lọ́wọ́ ẹ̀ òun láàánì kan sọ wá ń bi aburú bíi ká tó wá máa sin ẹlòmíì lẹ́yìn ọlọ́run ká máa ṣàdúrà sẹ́lòmíì lẹ́yìn ọlọ́run àtàwọn tọ́ba tó jọ báyìí àwọn àáfàá lélẹ̀ yìí òun ni ti ń jẹbọ àwọn míì nú àwọn àáfàá wa wọ́n ní tá à ń pè lẹ́bọ bá a ṣe tu yìí náà òun ni àyẹ̀jì alàlìlá ìnìdà òun ni ká tó wá ní dùn ká wá igbákejì ká wá orogún fọ́lọ́run tọ́já sí pé a máa wá ṣe nǹkan yìí mìnìhájàrin àwòṣájàrin àwòkọ́mọ̀rin àwònàbíjìn àwòṣẹ́ìkìn àwònájìmìn àwòmọ́làkìn àwòrẹ́ìrìbàlì àwọn àfáà ní nǹkan míì yìí bíi kọjẹ́ òkúta òkúta tọ́jẹ́ pọ́lọ́ ńlọ́dà òkúta tá a fi ń ṣe títì òkúta tá a ń lẹ̀ mẹ́ranko bíi kẹ́nìkan wá gbòkúta kalẹ̀ kọ́ máa sin òkúta ẹbọ ni mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bíi ká máa sin igi ká wá dúró di igi ká máa jóra di igi ká máa wá lùlù pagúrú pagúrú pagúrú gan ká là ń sin igi ẹbọ lélẹ̀ bíi ká máa sin òṣùpá àbí ká máa sin òòrùn tọ́lọ̀ ń ti wọ́ọ̀nù wa nínú Kùránì látẹ́sídùdú lè ṣàmùsì wà láàlì lẹ́kọ́mẹ́rì ẹ má forí balẹ̀ fóòrò àbòsùpá o wá sí dùdú nílá ilẹ̀ bí kọ̀lákọ̀ òun náà ọlọ́run tó dá àwọn nǹkan yìí ni ẹ máa forí balẹ̀ fún òun ni ẹ máa wárí fún òun ni ẹ máa jọ́sìn fún àáfàá ní àbíkátì ẹ máa sin ànábì ọlọ́run ká ní ànábì mùsálà wà ń sin o àbánàbí ìsálà wà ń sìn kéèyàn ọ̀fẹ́ tọrọ fẹ́ ní ànábì Mùsá ṣàánú mi ànábì Mùsá òun ní jẹ́ Moses tàbí kéèyàn ó ní ànábì Muhammad sallallahu alaihi mi jẹ́ kí n bímọ jẹ́ kí n lówó lọ jẹ́ kí n páàsì ìdánwò kí mùsùlùmí ó pe ànábì ọlọ́run á rí páwọn ànábì ọlọ́run àwọn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù nìyẹn bí wọ́n ṣe jẹ́ ń tọ́lọ́run nífẹ̀ẹ́ sí a gbọ́dọ̀ fún wọn a gbọ́dọ̀ pè wọ́n lẹ́yìn ọlọ́run ẹ̀ńbà ti lè pè kánú àwọn ànábì ọlọ́run ó ti ṣẹbọ. àwọn ṣẹ́ìkìn àbí káwá pe ṣéwù kan ká mú àwòrán ṣéwù ká fi síwájú káwá máa tọrọ pé ṣéwù làgbájá fàánù mi o mùrídì rẹ ni mò ń ṣe o ọmọ ẹlẹ́yìn rẹ ni mí o fẹ́wù sàánú mi gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá o àwọn ọ̀tá ńlẹ́ ní kí o àbá wá fọ́tò ṣéwù sáyà fẹ́wù mo ti fi ọ́ sáyà o ìwọ ni ọmọ ń sọ mi o àbá mú fọ́tò ṣéwù àti síwájú mọ́tò àbá fi sínú ṣọ́ọ̀bù àbá fi inú ilé fẹ́wù máa ń sọ mi o mọ́ fi mùrídì rẹ lẹ́ o àáfàá ní ṣíríkù lélẹ́yìí à ń kó ẹ̀rí bọ́ o mọ̀kọ́dímọ̀ làwà iṣẹ́ alọ́gà gbogbo ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ kéèyàn parẹ́ sínú ọ̀nà tí wọn ò ní rí yọ jáde òun ní tà ń sọ yìí á farabalẹ̀ sọ ni torí pé gbogbo bá a ṣe ń gbààwẹ̀ wàhálà tá à ń ṣe pọ̀ nínú ìsìláàmù ká tó sàlùwàlà ká tó kírun ká tó gbààwẹ̀ ká tó yọ zàkà ká tó lọ ájì ká tó ṣètọrẹ àánú kéèyàn wá ṣe gbogbo ìjọsìn kọ́ wá jẹ́ pé yóò lọ ránú ná ẹ̀yin mùsùlùmí ìfẹ́ òdodo tá a ní síra wa la fi ń sọ a ní tijú àti ododo sọ òdodo fúnra wa ẹni tí ọ̀bà wa gbọ́n bàbá wa pàdé jọ ọ̀gbẹ́ndì alkiyama di pé wọ́n sì wí fún mi o èmi ní gbọ́ abẹ́lọ́ èsù tí èjì èèyàn gbọ́ ọlọ́run yà wá yà àáfàá ní ká máa ṣe ni o àwònẹ́jìmẹ̀ àbí ká máa wá ṣe ìràwọ̀ aláwọn tí ń ṣe ìràwọ̀ ìràwọ̀ ni wọ́n ń sìn ẹni tó bá ń sìn ìràwọ̀ àbí màláíkà gbogbo orun tó bá ti lè rí báyìí àáfàá ní ṣíríkù ni o ká lọ gbọ́yé ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ àwọn bí ẹbọ ṣe tóbi tó lọ́dọ̀ ọlọ́run ọba àáfàá ní ẹbọ tẹ̀ ń wò yìí òun ni akbaru nìkàbá irì òun ni ẹ̀ṣẹ̀ tó tóbi jù níwájú ọlọ́run ọba àlékè ọlá àáfàá lẹ́ṣẹ̀ yìí sí rèé ẹni tó bẹ́ẹ̀ lè lọ fọ́ọ̀lù sí ní ṣíríkù tí tù bá tó kú lẹ́ni tó tó ń mú nǹkan míì mọ́ lọ́n láwọn ọ̀nà tá a sọ tó lé mẹ́wàá nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn nǹkan tẹ́ bọ́ kó sínú mọ̀gọ́ irú ṣíríkì á mú àwọn nǹkan tẹ́ bọ́ kó sínú a mọ̀ mú wa ń eléyìí ó kó sínú á sì mẹ́rìí ẹ̀wà eléyìí ó kó sínú á mẹ́rìí ẹ̀wà ẹ̀yẹn ọba wa jẹ́ èyí ṣùgbọ́n ẹni tó bẹ́ẹ̀ lè fẹ́ bọ́ kẹ́sìn yóò dọ̀dọ̀ ọlọ́run ìran rẹ̀ ò ní wúlò ààwẹ̀ rẹ̀ ò ní wúlò èmi kí mo kú sọ bẹ́ẹ̀ ṣèbọ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọyẹ ẹ̀jẹ̀ agbọ̀ nínú àyà tí ọmọ wa kà fún wa yẹn ọlọ́run ọba ń sọ fún wa látinú súrọ́tù nìsà Quran chapter four verse forty eight ọlọ́run ní inna lọ́à làyágífìrù àyùṣọ̀rọ̀ kàbí dájúdájú ọlọ́run tó lo tàwùkì ẹ má ṣèyèméjì o ẹni tó béèlè lọ múrogún pẹ̀lẹ́mi ọlọ́run ẹni tó béèlè lọ ṣe ṣíríkù ìní foríjìn kò ní rá foríjì èmi ọlọ́run tó bá kú lórí ẹ̀ ni o tó bá tú báláyé aláforíjìn lọ́lọ́run o ọlọ́run lẹ́yìn tó béèlè lọ ṣẹbọ tó kú lórí ẹbọ yóò tú bálọ́dẹ̀ èmi ọlọ́run ìní foríjìn wàyẹ́ dúfírù máa dúró náà záálíkà lè máa ń yàṣà ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tí ò bá tó ẹbọ tó bá wu èmi ọlọ́run mo kú lè foríjìn ó túmọ̀ sí pé ọlọ́run ni a máa ṣèṣìnà kò ní a máa ta tẹ́tẹ́ kò ní a máa ṣe gbogbo àwọn ẹ̀ṣẹ̀ búta àti sọ díẹ̀ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n láti tọ́ bá wò òun àwọn ẹ̀ṣẹ̀ yòókù even kéèyàn ọmọ tùúbá òun lè forí jẹ́ èèyàn àwọn àfáwá dẹ̀ ṣàlàyé nínú tẹ̀sí kí ni ìtumọ̀ eléyìí ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ tí èèbá ṣẹ bọ èèyàn lè má tùúbá tọ́lọ̀hùn sì ní fìyà rẹ̀ jẹ̀yàn torá ní nǹkan kan tá à ń pè ní mọ̀kàfírọ́ọ̀tù dùnú kò sásìkò ni àbámọ́dìdì ìdánilẹ́kọ̀ọ́ bíi ẹpísọ́ọ̀dù márùn-ún lórí tiẹ̀ náà a ní táwọn àáfàá wa ń pè ní mokafirọ́tù zuno mokafirọ́tù zuno òun làwọn nǹkan fi máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ kí n tí mò ń sọ ó lè yé èèyàn lè máa ṣèṣì náà kọ́ máa mutí ṣùgbọ́n lọ́wọ́ fẹ́ kọ́ wọ náà ó lè ṣàìsàn ọdún márùn kó tó kú àìsàn ọlọ́run fi máa pẹ̀sẹ̀ kò tún bá o ṣùgbọ́n àìsàn ọdún márùn gbogbo òsì ọ̀kan nínú tí máa fọ ẹ̀sẹ̀ òun làìsàn àárẹ̀ wàhálà àjálù kọ́ máa báyìí ọ̀kan nú ẹ̀ ni ọ̀kan nú ẹ̀ ní kéèyàn máa ṣe sọ́dá kọ̀ kò tún bá lóòótọ́ ṣùgbọ́n máa ń ṣe sàárà pọ̀ so kábọ̀ wàá lọ sí àyà ń gbọ́ ọlọ́run nítorí òṣè ọ̀bá àlọ́ ájì kọ́ ọmọ rẹ̀ yẹn wá mílíọ̀n lọ ájì kọ́ ọmọ ẹ̀kọ́ gbogbo mọ́sálásí ilé ayé tọ́ ọba kú lẹ́lẹ́bọ kò sí mú kàfìrọ́ọ̀tù dùnú kò sí tó lè pa ẹbọ rẹ èèyàn ọ̀wọ́ náà tí ó sì rà bẹ́ẹ̀ ni ọlọ́run ṣùgbọ́n tó bá yàtọ̀ fẹ́ bọ wàyà gúfìrù máa dún náà dáálí kàlìmọ̀ ìyàṣà èmi ọlọ́run máa ń forí jìn ìtọ́ bá yàtọ̀ fẹ́ bọ̀ tọ́ bá tún wù mí ni ó túmọ̀ sí páwọn míì ń bẹ tọ́lọ̀ òsùn ní ìforíjì wọn bóyá àwọn onímọ̀ kàfìrọ́ọ̀tù dùnú àbẹ̀sẹ̀ tí wọ́n ṣẹ̀ ó nípa ju tó lè parẹ́ lọ wọn ó tún padà jìyà rẹ̀ ọlọ́run wa ni wà máa yusuf bí la ẹ ń bèrè lọ mú nǹkan mi ìmọ̀ lọ fàkọ̀dì tààrọ̀ isman abiyima ah ohun tó mọ̀ ti fẹ́ lọ́wọ́ ní ẹ̀ṣẹ̀ tó tóbi ẹ̀yẹ ẹrúsìn ọlọ́run ẹ tó wo tọ́lọ́ ń sọ ní ibomi ọlọ́ọ̀ni ìnáwó man yushif billah Quran chapter five verse seventy ọlọ́ọ̀ni dájúdájú ẹni tó bá lọ ṣíríkù tó mú nǹkan ní ìpẹ̀lẹ́ mi ọlọ́run fakọ̀dé lọ́wọ́ alẹ́ ìjànà di haramu irú tọ́lọ̀ ń sọ harrama tó ọ̀rọ̀ rìbá di haramu fún tọ́ kò ní wà máa wá ni ó dé sí inú ọ̀nà ni ní part one lórí ọ̀rọ̀ kíni o ọ̀rọ̀ ṣíríkù à ń rọra wa ẹ jẹ́ ká máa bá ètò yìí lọ ká farabalẹ̀ àwọn nǹkan tí ṣíríkù kó sínú a sọ tó lé ní mẹ́wàá fún wa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run nínú ètò wa yìí question tá a fi ta a sọ ánsà rẹ̀ àgbàgbé àwọn èèyàn tó dáhùn rẹ̀ pọ̀ púpọ̀ àdẹ̀fẹ́ ṣe àbòsí à ń farabalẹ̀ ẹ̀yẹ̀wò àwọn tó bá wọ́n ènì á padà kéde wọn admission lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ mufleon high school tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí bákan náà ni mazul muflihin alislami tó jẹ́ madrasa segment tí wọ́n wọlé ní may twenty two ẹ lè fẹ́ pè wá ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero títí ọ̀tá àwọn ìpàdé ìrìnàjò islam rasheed hashim abu anas asalaamualeykum warahmatulahi wabarakatuh.